أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار فارقت موضع مرقدي يوم ففارقني السكون القبر أول ليلة بالله كل ما يكون ليلتان اثنتان يجعلهما كل مسلم في مخيلته ليلة في بيتي مع أطفالي وأهلي منعما سعيدا في عيش رغيد وفي عافية وصحة يضاحك أولاده ويضاحكون والليلة التي تليها مبشرة ليلة أتاه فيها ملك الموت فودع في القبر وحيدا منفردا يقول لما انتقلت من المكان الذي ارتدت عليه إلى مكان آخر فارقني النوم فما بالك كيف تكون الليلة الأولى التي أودع فيها أودع فيها في القبر حيث لا أنيس ولا جليس ولا زوجة ولا أطفال ولا أموال ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع العاصبين هو أسرع العاصبين أول ليلة في القبر بكى منها العلماء وشك منها الحكماء وصنفت فيها المصنفات أول ليلة في القبر أتي بأحد الشعراء وهو في سكرات الموت لدقته حيا وكان في سفر فنسي أن يودع أمه نسي أن يودع أمه وأبا وأطفالا وإخوانا فقال قصيدة يلفظها ما أنفاسه تعد من أهم مراثي العربية يقول وهو يزحف إلى القبر فلله دري يوم أترك طائيا بني بعالى رقمتين وداريا يقولون لا تبعد وهم يدفنونني وأين مكان البعد إلا مكانيا حتى إذا جاء أحدهم الموت قال ربي ارجعون لعلي آمل صالحا فيما تركت كلا إنها كلمة وقائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام المتقين وقدوة الناس أجمعين وعلى آله وصحبه والتابعين أدعوكم فون ولهم بوا لوا عليكم إكاتي ولا فون أسواج وإدعاء النبي محمد إكا ọlọ́run ọlá ọlọ́run kọ̀mọ̀ bá a fi ọpẹ́ fún ọlọ́run látara oore rẹ̀ lórí wa ọ̀nsẹ̀ wa kù títí di àsìkò tá a wà yìí òun náà ni ọba tó ti sàdéhùn wípé bó ti wulẹ̀ kó pẹ́ tó ká máa lo sẹ̀mí lórílẹ̀ yìí ibi kí amọ̀símọ́ náà ni ó padà já sí òru méjì nínú sẹ̀mí ayé ọmọnìyàn ọ̀yẹ̀kọ́mọnìyàn ó máa gbé yẹ̀wò òru àkọ́kọ́ tí kálukú wá láǹfààní tá ń lò lọ́yìí léyìí tó jẹ́ pé nìkọ̀ọ̀kan wa à ń lò nínú wa pẹ̀láwọn ọmọ pẹ̀lára ilé pẹ̀lú ìyàwó à ń lò lẹ́ni tí ń lò nínú ìdẹ̀rọ ọlọ́run tó ń ríra rẹ̀ lólóríire ọ̀hún nínú sẹ̀mí tó gbà yìí à ń lò nínú àlàáfíà bọ́mọ bá pa wá lẹ́rìn àwa náà pa wọ́n lẹ́rìn à ń ká fi wọn oru kan wò oru tọ́já sí wípé yọ tẹ̀lé oru tá wà nù wa tá n dunú yìí yọ tẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé náà ni òru tí màláíkà kú tí ó yọ sọ́mọ́nìyà yọ gbẹ̀mí ọmọnìyà wọn ó gbọ́ ọmọnìyà kúrò nínú ilé títí rẹ́rìn-ín títí ń yọ̀ títí ń lóhun nìkan. wọ́n gbé lọ sínú sàárè wọ́n gbọ́mọ ènìyàn kúrò nínú ààyè kan tó ti bá sábà wọ́n gbé lọ sínú ààyè kan tí ò ní sòrùn bẹ̀ mọ́ bóun lọ́jọ́ náà ó ṣe rí níjọ́ wa tá a bá ṣe òru àkọ́kọ́ nínú ibi tí alájọsọ kò síyàwó kò sọ́mọ́ kò sí dúkìá ń bẹ̀ ọlọ́run sì ti pàṣẹ fọ́mọ́nìyàn bí bá ń lẹ̀ mí lọ inú Suratul àyà kejìlélọ́gọ́ta ọlọ́run ní ẹ máa gbádùn ṣùgbọ́n jọ́ka lòun ọ́ ọba tó ní alhaku ọba tó ti ṣàdéhùn òdodo fún wípa dá ọ àwa náà lápá ọ ọlọ́ni aláàlàhùlẹ̀ hukum ìdájọ́ ọ̀ràn yín ọwọ́ èmi ọlọ́run lọ́wà wàhùwà asraula alhasibi òun ọlọ́run yára nísìrò ju gbogbo ẹni tó mọ̀ sí rò sí lọ àkọ́kọ́ òru tẹ́nìkọ̀ọ̀kan wá tá a sì nínú sàárè ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n kà kọ́ọ́lẹ̀ ọ̀pá wọn lẹ́kún wọ́n ké gbàjarè lórí ẹ̀ onírànra àkọọ́lẹ̀ ni wọ́n kọ lórí òru àkọ́kọ́ tọ́mọ ènìyàn ó sẹ́nu sàárì rẹ̀. ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n lárúbáwá tí ọmọ orin kọ dáadáa níjọ́ kan ó wá fi sakaratil maut. ọ wà nípò ẹni tí ń pọ̀ kakú làdàgàtì wò háyà ejò kan sọ ó sì wà lórí ìrìn àjò ìrìn àjò tí ó rántí kọ́dágbére fún yàá. ó gbàgbé ìrìn àjò ìrìn àjò tó jẹ́ pé ó mú gbàgbé kọ́dágbére fún yàá. ọ dágbére fún baba ọmọ ọmọ ya, ó wá bẹ̀rẹ̀ sí ní sọ gbólóhùn yìí pẹ̀lú ẹ̀mí ẹ̀ ti fi ń dárò ara ẹ̀ onífàlíláàhì dórì ẹ wá wo ohun tí mo síjọ lọ́rọ̀ ẹ wá bá ń fi wo yẹ́wò máa ó ọjọ́ tí ń gbé jù ú lẹ̀ tọ́ ìyá jẹ́ pé ìfin wọn lè ò sí mo tún fẹ́ wọ̀n lẹ́yìn ò sí mo tún fẹ́ bá wọn jìnnà díẹ̀ sí kò ṣeé sọ mọ́ ìgbéjú lẹ̀ ń jọ́nà bàníyà àwọn ọmọ bí Allah rọkìmọ̀tẹ́yìn ní ìwà dàríyà tí wọ́n wàá gbé ọmọ níyà sórí àga amọ́kù tí wọ́n jù sínú sàárẹ̀ yakuluna àwọn alásùn máa ń tí kú òtí kàn tí wọn máa ti ń jẹ́kú wọn máa sọ fókù pé la tabud ìwọ alámarin ọmọ alámarin òkú ọlọ́mọ èso ọmọ jìnnà ó máa wẹ̀yìn wo wàhùn yẹdìfúnú nani wọ́n mọ̀ wípé ń kí n wẹ̀yìn wo wọ́n sì ń gbẹ́ kòtò wọ́n sọ mi sínú ẹ̀. wa aina makanu libudu wa aina makanu libudi illa makaniya àyẹ̀wò ló laye láyé tó kí wọ́n ju ọmọ èèyàn sínú sáré tí èèyàn ti lè wo ẹ̀yìn wò má. òru àkọ́kọ́ tẹ́nìkọ̀ọ̀kan wa tá a ṣe nínú sáré òru tí ó jẹ́ pé tí ò síbúyẹ̀. a fi gbogbo àwọn tá a fẹ́ àti àwọn tá wa níjọ́ tí kuna bá dé ọlọ́ni ata ìdẹ́jà hadahumulimaut níjọ́ ikú bá dé tọ́fẹ́ pẹ́ nìkan nínú yín ọlọ́ni níjọ́ náà ọmọ yẹn gan sọ pé kọ́ ńlá rọ́bì ọlọ́run sẹ́mi mi ma ti pa mí báyìí tá a bá wá dé mi ẹ̀ padà kí lọ fẹ́ ṣe yọ ọmọ sọ fọlọ́n pé làálì àmọ́lùsọ̀ lè ha bóyá tí mo bá tún lo díẹ̀ sí i ń lè ṣiṣẹ́ rẹ̀ fi máa tàràkìtù nínú àwọn tí ń rí ṣe nígbà tí mo wà láyé ọlọ́wọ́ a máa sọ fọ́mọ èèyàn pé kẹ́lá múlà kú ò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ewé sí. Si ìnáha kẹlímà tún hùwà kọ ìlú ha ọ̀rọ̀ kan lásán ni tó ń sọ tí ò lè ṣẹ tí kú bá ti dé wàmí wàrọ̀ ihim ẹ̀ ti kú ọlọ́ni ò lè padà sáyé mọ́ wàmí wàrọ̀ ihim barzakhun ìlà yaomi yubathun ọlọ́lá ti di àgàgà mọ́ ngbà ti gbẹ̀mí ẹ̀ àgàgà akọ ọ̀rọ̀ mọ́ ó ti dí mọ́. nígbà tí gbẹ̀mí ẹ àgàgà pé tún ráwọn ìyàwó kò ṣeé sí mọ́ nígbà tí gbẹ̀mí ẹ àgàgà pé wà àtọ̀rọ̀ ọ̀rẹ́ ó tún lájọsọ ó ti tán wàmí wàrọ̀ ìhìn barzakun ìlà yaomi yubathun tá a bá tún ríra yín wọ́n máa sọ pé kò rí bẹ́ẹ̀ tọ́ ọ bá fẹ́ báwọn ọlọ́run sọ kankan ní ìsinyìí tọrọ́jì hisabak tá a ọlọ́run àǹfààní ta nínú rẹ o kíkúlùkù wo túbà lọ síwájú ọlọ́run nínú ẹ̀tọ́ kọ́lọ́hún gbogbo ẹni ó wà láyé torí rẹ̀ lẹ́lẹ́ṣẹ̀ tọ́lọ́hún ò tí ì mú kú bẹ́ẹ̀yàn bá ti túbá tí o sì débẹ̀ mọ́ ọba ti gba túbẹ̀ ẹ̀ dání. àǹfààní tèmi àti ẹ nínú ìsìn kó tó di òru àkọ́kọ́ tá a lò nínú sáré wa bá a bá lẹ́sẹ̀ tá ti ṣẹ̀fọ́ ẹ̀yìn ká túbá rẹ̀ alahan takufu adalamaasi níjọ́ náà tá a máa wí pé ìní dẹ́ṣẹ̀ mọ́ jẹ́ àtúnlògbà díẹ̀ sí i. kòsẹ́sẹ́ mọ́ àlà àn ó ti kọjá yín o kápẹ́gbà náà ìwà ní dẹ́sẹ̀ mọ́ ọlọ́run sọ pé kò rí bẹ́ẹ̀. kálukú wa kágbìyànjú ẹni tí ọmọ masáàsì ju masáàsì lọ gbogbo òun ẹ̀ yòókù inú lẹ́ni tí ń kí ká wa padà nulẹ̀ ọlọrun ọjọ kan tí màlẹ́kà kú tí ó kànlẹ̀kùn sí àwọn. mórìdà anil quran ẹni tí ó láàyè àti máa fetí ẹ̀ gbọ́rọ̀ ọlọ́run àfìgbọ́kúgbọ́ ẹ̀jára wa gbà kádé tí wá padà síbi tọ́lọ́hún kádá àǹfààní tá a ní alóhun tí ń bá ní sọ̀rọ̀ àní tá à ń plé káfílò tọ́lọ́hún kọ́mọ́jẹ́ àlùbá àti aburú fún wa níwájú ọlọ́run yá mutahikali hududullah ẹni tí ń fagbọ ọlọ́run ya nínú wa kakóraró ó tó gẹ́ kagbéra lọ sọ́dọ̀ ọlọ́run ọjọ́ kan ń bọ̀ irinṣẹ́ tó ń lò yẹn tí ò ní wúlò mọ́ ọ̀nbọ̀ bóyá la fi ń ọlọ́run ya. kápájú wa mọ́ bóyá tí la fi ń fagbọ́ ọlọ́run ya tá à ń gbọ́gbọ́ púpọ̀ kàkẹ́tì ìwárò bóyá ẹsẹ̀ la fi ń rìn lọ síbi tí a fi ń fagbọ́ ọlọ́run ya kakẹsẹ̀ ro kakọwọ́ ìwárò bóyá bẹ́ẹ̀ la sì ń lò kagbìyànjú kakabẹ̀ ìwárò ọjọ́ kan ń bọ̀ tí gbogbo ohun tọ́lọ́ ń fa yìí tí ò ní wúlò fún amá táwa máa jẹ́jọ́ ohun tá a fi a máa jẹ́jọ́ ń ta fàwọn irinṣẹ́ iṣẹ́ níwájú ọlọ́run báwo ló ṣe lo àǹfààní tọ́lọ́ subhanahu wa ta'ala tó fẹ́mi àti ẹ̀ a ṣe sírò ẹ̀ níwájú ọlọ́run torí gbogbo nǹkan yìí ọlọ́run ló ní àárò níwájú ọlọ́run aṣíwájú wa hasan ọmọ hasan nínú àwọn ọmọ ali kọlọ̀ǹba ni yọ́nú sí i. ikú pa níjọ́ náà wà lọ́dọ̀ ìyàwó àtàwọn ọmọ ọdọ oníkúmulọ̀ o nítorí pọ́dọ̀ ikú kọ̀mọ̀dọ́ kọ̀mọ̀gbà kọ̀mọ̀bọ̀rọ̀ kọ̀mọ̀tálákà kọ̀mọ̀láṣẹ kọ̀mẹ́ni à ń pàṣẹ fún kọ̀mọ̀ọba kọ̀mọ̀joyè kọ̀mọ̀ mínísítà gómìnà kò tí kú ò lè pa ikú ọ̀nbọ̀ wà abẹ́ni kọ̀ọ̀kan wà fún jẹ́tẹ̀n nígbà tá a rotì bó ṣe pa ọmọ sẹ́ni yìí nàkọ́lù wọ́n gbé hasan ọmọ hasan lọ sí gbòòtẹ́ wọ́n wọ́n mọ́ra asunat husnan la ya'lamuhu illa ibi ìbànújẹ́ ẹdẹ ẹni tó lè ròyìn ẹ kò sí Ọlọ́run ló lè ròyìn ẹ ọba káwọn ọmọ ẹ ọlọta sẹgbẹ sàárì ọkọ ẹ sínú òṣìṣẹ aláìmọ̀ká ọwọ à pé òun ọmọ ọkọ ọhún yìí. àtàwọn ọmọ ọ̀hún àwọn wà ń bí ìfòdì ọdún kan táwọn èèmọ̀ sunkún ẹ̀ ó sì wà ń bẹ̀ tí sì sunkún ó ń gbé bẹ̀ fòdì ọdún kan ńgbà ọdún kan pé fúnra náà ló kó igi tẹ́ǹtì tọ́ta ó sì máa ọmọ ọ padà lọlé bí títí lọ àti hàtìfà. ọgbọ́ agbára kan tó fohùn ránṣẹ́ sí wípé aliwajadu máa fakidu nígbà oṣù ọdún kan níbi sàárè ṣe ń tọ́wọ́ abọ́mọ́ sọ́wọ́ ẹ̀ tẹ́ ẹni ó kú tó ń torí ẹ̀ tó fi lọ jókòó níbi sàárè ẹ̀ fọ́dún kan ǹjẹ́ lọ́wọ́ wọn tẹ̀ntì ń wá bí ó gbé jù sẹ́yìn ó tún wá ń gbọ́ dáhùn wá bẹ̀ pé láà. kò rí bẹ́ẹ̀ báyìí ya ìṣù ọ̀ ń padà lọlé lẹ́yìn tọ́ka kàtú. ètò bọ́mọ lọ kò rí ó tún fàṣìkò ẹ̀ ó fi ṣòfò. òun tún máa ń sí wípé ẹnì kọ̀ọ̀kan wa káfílẹ̀ ayé yìí pèsè dáadáa lẹ̀. ntá bá lọ́dọ̀ ọlọ́run ntáwa náà bá ṣe lé ayé yìí ni o. ọlọmọsálẹ sànú ẹnì kọ̀ọ̀kan wa ká máa lo gbogbo oníṣẹ́ tọ́lọ́run fún wa ká máa lo sójú ọ̀nà tọ́lọ́run tọ́ra kọ́kọ́ ooru tá a ṣe nínú sàárè. kò sí mọ́lẹ̀ mẹ́ o kò nìkan tí ó tanná síbẹ̀ fún wa kò sí mọ́lẹ̀ tí ó lè máa jẹ́ mọ́lẹ̀ fún yàn ìlẹ̀lẹ̀ amadu sọ̀rẹ̀ tọ́lọ́mbà lè yóò gbélé ayé lẹ́yìn ìgbàgbọ́ wa anabi wa Muhammad sí ogun Tabuk nígbà odi ooru kan nínú ooru tí ọmọ Mas'udi ọsọ fún àwọn oníkùntù filayi mo dìde lóru níjọ náà fanadhortu ila firashi rasul mo wá wo bùsùn tánàbí fi sùn falama ajidu fi firash ìrà nàbí lórí ibùsùn mọ́ ọ̀wọ́dẹ́wàtú káfí ala firashi fàyídà wà bárìdì mo gbọ́wọ́ lérí ibùsùn ẹ̀ báyìí mo rí po tutù tó túmọ̀ sí wípé kọ̀ọ̀sẹ̀sẹ̀ dìde ó ti dìde tipẹ́ mo tún lọ síbi ibùsùn Abubakar ìrún náà ń bẹ mo lọ bí ibùsùn Umar ìbá Umar náà ń bẹ ṣùgbọ́n gbà tí mo jáde fàyídà binúr àkìrìlì muhayyam fi tọ́ra fìlì muhaskar mo wá rí òye ìmọ́lẹ̀ kan lọ́ọ̀kan ibi tí tẹ́ǹtì tó parí sí mo wá lọ síbẹ̀. mo bá wọn tí wọ́n wọn gbẹ́ sáré wọ́n ti gbẹ́ sáré yẹn tán kọ̀dínásàlá fìlkọ́bù mo bá nábì tó ti kó sínú sáré yẹn nígbà okóónú fayida fàyídà jànáàsà tó máa rúdọ̀ mo rí tẹ́ ń gbé òkú ẹnìkan bọ̀ bọ ń gbé bọ Abubakar dúró lẹ́gbẹ̀ẹ́gbẹ́ sáré náà. anabi wa ń sọ fún abakiri àti umar wípé daliyali sọ ìbàkùmá ẹgbẹ ẹni yín ẹgbẹ wa fún mi anabi wa nù sáré yẹn anabi ló òkú ẹ falama anzalahu nígbà tí wọ́n sọ anabi gba ogbèsínú sáré rẹ̀ bí anabi bẹ̀rẹ̀ sí ní da omijé lójú nù anabi wa dojúkọ kíbúlà. wọ́rọ́fà àyàdé ọ̀tẹ́wọ́ rẹ̀ wàkọ́ọ̀l anábì sọ pé aláhùnmá ìrẹ́ ọlọ́wọ́n ọba mi ò inni amsaitu in anihurọ́ọ̀dìn ìrọ̀lẹ́ tó rọ̀ wá lónìí tó rù ìfiru ẹrú rẹ tó kú yìí ó wà lẹ́nu ẹni anihu ó ní mo wá sọ pé man hadha tá a lẹ́ni tẹ́ gbé sínú sàárè yìí ó ní wọ́n wá sọ fún un wípé hadha akhuka abdullah dhu bajadain ọmọ ìyá rẹ̀ abdullah dhu bajadain mata fi awwali layla láti alẹ́ níbẹ̀rẹ̀ òru yìí òun ló ti kú láyé qala ibn Mas'ud ibi táwọn tí wọ́n tàn máàlì kìámàdé. bí kẹ́nìkan gbọ́kọ̀ kan kó gbélé bàbá káwọn ọgbẹ́ kó sì jẹ́mi náà ń gbé ọkọ̀ ìbọn wà fún. ayé ni pàtàkì lọ́dọ̀ tíá bí kárílé kan rẹ̀gẹ̀dẹ̀ ọgbẹ́ kó sì jẹ́mi mo ní ilé ńlá rẹ̀gẹ̀dẹ̀ yìí ayé lọ́jọba lórí ẹ̀mí wa ẹ̀wọ̀n tí bùnú Mas'ud wí nítorí ẹnu gbólóhùn tánàbí sọ pé ẹrú yìí mo yọ́nú sí tí rọ̀lẹ́ àná yìí fi rọ̀ ọba abdullahi abudu masud ó ní ń wù mí wọlọ́ ọlọ́lọ́ ni mo fi búra ó ń wù mí àní analima yìí kọ́ pé mi lòkù tí ẹ gbé bẹ́ẹ̀ jọ náà ó ń wù mí lọ́kàn kọ́ jẹ́ mi ni wọ́n gbé bẹ́ẹ̀ jọ náà tánà bí wàá sọ wípé mo ti yọ́nú sí ọlọ́wọ́ bá mi ò bá ń yọ́nú sí kọ̀sìntọ́jà wọn ló gún jubi tí wọ́n lọ lọ ibi táwa wà yìí ibẹ̀ la pàtàkì eré rẹ̀ là ń sá kiri nísìnyí láyé ń sá ká báyìí eré ayé tí wọ́n fẹ́ ní náà ni irọ́ ti pọ̀ ń ta nísìn ìtẹ́lómi ò ní ṣe ní ó pọ̀ wọ́n ṣe torí ilé ayé ni ọjọ́ kan ó sì dọ́gán táwọn náà di rúpò táwọn ẹni yìí dì ọlọ́sàánú wa kárọ̀ alẹ́ ayé kálẹ̀ máa amiru ni. ọjà nìkan tọ́lọ́ ń kẹ́ a máa pààrọ̀ aṣọ ńgbà tí ò tí ì gbàjọ́ bẹ́ẹ̀ sìn tó ẹ̀ méjì lójúmọ́ onídùkìá góòdù àti fàdákà ọláwọn ọmọ ọ̀dọ̀ oní tí ó jẹ oní tí ó mu gbogbo ohun tí bá ń wá lọ́wọ́ rẹ̀ máa ń tẹ̀ ṣùgbọ́n ńgbà tó bọ́ sórí ìlàáfà tó di ẹni tí wọ́n ń bi léèrè ọ̀rọ̀ àwọn mùsùlùmí gbogbo nǹkan yẹ òun lọ jájú lẹ̀ wọ́n wá bi léèrè pé kí ló dé o ṣe bó ti máa ṣe mọ́ tẹ́lẹ̀ ni onílẹ̀ ani àtọ̀tọ̀ kan oní tí mo sáà rántí oní awwalu laylatin fil qabr òru àkọ́kọ́ tí ń ṣe nu sáré ọ̀ndẹ́rù bà mí kọjá ìrántí pípààrọ̀ àsọmọ́ ó dúró lórí mímbàrí ńjọ́ kan òsùnkún òsùnkún gbogbo àwọn tí wọ́n ti dìbò fún pé òun náà máa jẹ aláṣẹ ọwọ́ sọ fọ́njọ́ náà pé kúfù bẹ́ẹ̀ yàtìkùn ìbò yín tẹ́ ẹ fi gbé mi wọlé ìfọwọ́sí yín lórí wúbàrí míbàrí náà ní ti ń wí tí mo fi ń jẹ́ aṣáájú lẹ́yìn lórí kúfù. ẹ gbà padà àwọn àwọn ọmọ ń sọ fún pé wàá máa nu rídu ilà ant àfẹnìkan láàyè òǹjù wọlọ ó sì ń wá bẹ́ẹ̀ jímọ̀jímọ̀ ni máa ń jùlẹ̀ fún pé ìfẹ́ o bó ṣe lónìí ti èlò tán kọ̀wá sọ́sẹ̀ kan tẹ́ rí ilà wọ̀kọ̀dẹ̀ azàlà wà ẹ rí i pé ara ẹ ti yí padà. ìyàwó ẹ̀ wá ń sọ fún Umar ń jọ́nà pé máàlì Umar kí ló ṣe wá Umar àbí wọ́n ń bi ìyàwó Umar léèrè ké kí ló mú Umar tó fi rù báyìí tára rẹ̀ fi yí padà Umar bun Abdulaziz. ìyàwó ẹ̀ wá ń sọ wípé wọlọ́hì máa yànà mùláyìn kìí sùn lóru wọlọ́hì náhu yahwa ilà fìràṣì ọmọ ń sùn lórí ibùsùn ṣùgbọ́n yàtàkọ́là bọ́bá ti fẹ̀ ni ó tún sígbẹ́ ka anahu ya mu alajamar bí bàtà gbé èèyàn lórí ẹ̀gún náà yakul yọọ máa pariwo pé hey hey òun á máa ń béèrè pé kí ló dé máa pé ọ̀ràn rèé. tawalaitu amru ummati muhammad èmi náà sì gbé ọ̀ràn àwọn mùsùlùmí kà lọ́rùn tẹlomi ń sáré kiri ní sí o kètò sọ̀rọ̀ mùsùlùmí wọn fẹ́ kí bọ̀ lọ́rùn àtọ̀rọ̀ kèfèrí àtọ̀rọ̀ gbogbo ẹ̀ ẹlòmí ń sin sáàkiri pórí òun ni wọ́n sáàdì wọ́n gbélé ẹni tí wọ́n gbẹ́rù tọ́ dáa tán lórí òun ni sùn tí ń yẹrí ẹrùkẹrù táyé ti dì tí ò lójútùú tó ti yí mọ́ wọn lọ́wọ́ àtọ́wà ń bẹ́ ẹgbẹ́ kan ti dàrú mọ́ wọn lọ ẹnìkan ètò ń sáré ẹ̀ pé òun lòwò tó tí wọ́n ti dàrú látijọ́ yìí tó ti bàjẹ́ òun lòwò tó ẹgbẹ́ lẹ́nu lórí kẹsẹ́ torí kọ̀ mọ́ tí ètò ṣùgbọ́n torí tó nà jẹ ni. olórí ìhun náà du ẹrù àwọn mùsùlùmí sí yasaluni yawmal qiyamatil faqira wal miskin wọn. ó lọ wọn ọ wà máa fà mí láfàgbà tọ́ba dìjọ́ àkìyàmà àtìfúluwalẹ̀ àrùmọ́là àwọn ọmọdé ọ wà máa bí mi léèrè ẹ̀tọ́ wọn àtòpó. òun ló fà onítọ́fà nìyẹn ẹnìkan tún bí léèrè náà rú béèrè yẹn si ziyadi ló lobi umar wa sọ fún wípé laura aitani ni tọ́ ọ bá mo rù ìdí rù ń ń bá sọ mí sínú sàárè tọ́ bá dẹ̀yìn ọjọ́ mẹ́ta wò mí kẹta gbogbo aṣọ tí ń bẹ lára mi yóò ti àtẹ̀sáwọ́dù turab India ẹni tí wọ́n dé pẹ̀bù gbogbo ohun tó ní mo ní kò sí kàkà tí wọ́n kò fún mi. wọ́n fárí kulẹ̀ habab gbogbo olólùfẹ́ ń yà wọ́n wà á tún kulẹ̀ ashab gbogbo alábàárìn alábàásọ wọn ò ní bàndé sáré bó o lọ pé rí tọ́ba wá wò mí lẹ́yìn ọjọ́ kẹta wọ́lọ́ tọ́ba lè ṣe ìwọ ibnu ziyad lẹ́yìn tí wọ́n bá sinmi tán kọ́ wá wò kú mi lẹ́yìn ìjọ kẹta lára ẹ̀yìntàn máa ń dọ̀rọ̀ ayé sóòkè nítorí kò ní dùn mọ́nú ọlọ́mọsàlá ìsànú ẹni kọ̀ọ̀kan wa ṣe wá lẹ́rú tí ó lè ṣiṣẹ́ lọ́jọ́ ọkú yìí wàláhi làwọn aṣàlùfàtà fi ọmọríhi bẹ́ẹ̀ tí sẹ̀mí tó àwa ẹgbẹ̀rún ọdún lè láyé tọwọ́ sí mutana iman fiya bi kulli ladhizatin tí ń jẹ gbogbo ohun tó dá ń bẹ mutalafizan fiya bi sukna qasrihi títún gbélé ààfin láyà tàríhì làhámùtúlà hayati kọ̀dábànújẹ́ kankan mà nílé ayé kẹ́lá wàlà tàródòlùhùmùmù bisọ̀dìríhì wọn ò sì mú bànújẹ́ kan wá sígbàyà rẹ̀ rí màkàna dhalika kulluhu fi ànyàfani ànyàfi

níjọ́ mi èèyàn bá kú wọ́n máa sọ fún ọmọ èèyàn tó ti kú pé ó ti mórí bọ́nù nǹkan mẹ́ta ẹ̀ ń bá ti kú ó mórí bọ́nù nǹkan mẹ́ta àwa ni tí a sọ̀rọ̀ ìkóró ikú ó ti kú òfun àwa làwọn ètò wò rí ó kú òfun àtúbọ̀tán burú ó ti kú òfun kìnní kan ni ó kù sí inú ìgbẹ́ ni ó kù sí inú kìnní kan ni ó pa gbogbo rẹ̀ ó kú òfun. Islam ni ọ̀tàn sí ni inú kẹfìrí ni ọ̀tàn sí ni tọ́lọ́mọba wọn tó ti kú ogun àwọn bàbá wa àwọn tẹ́ ti lọ àwọn ti mórí bọ́nú wípé wọn ò ní tán sínú ìsìláàmù ó ti bọ́ fún wa àwa ló kù àwa la àláyọ̀ nísìn àwọn ti láyọ̀ eléhùn ọlọ́run ti ní wọ́n tán sórí ìsìláàmù ọlọ́mọsálá ẹ̀já wa náà tán sórí ìsìláàmù ọlọ́run ṣàánú wa ọlọ́run gbàdúrà wa ọjọ́ tẹ́nu kọ̀ọ̀kan wọ́n bá forí ilẹ̀ yìí ọlọ́run dákun já fi ilẹ̀ lérí ìsìláàmù má jẹ́ ká ṣe kẹfìrí kẹ́yìn imán ọlọ́run má jẹ́ kí á jẹ́ sàbáyà kókó na kí lẹ́yìn ìpáyọ̀ ọlọ́run ọlọ́run ṣàánú wa gbàpáyà rẹ gbàláyè nígbà yẹn nìkọ̀ọ̀kan wa ọlọ́run fẹ́ ìbẹ̀rù rẹ fẹ́ nígbà yẹn nìkọ̀ọ̀kan wa gbogbo omi tẹ́ni kọ̀ọ̀kan wa tá a ti ń ṣiṣẹ́ gbé ọlọ́run dákun mọ́sálá ìtọ́ ìgbésẹ̀ wa gbogbo omi tá ti ń ṣe ìwọlọ́ba tó ọmọ mẹ́ta rẹ rú rẹ dúró ọlọ́run mẹ́ni kọ̀ọ̀kan wa dúró.